ni àrùn ibà lásà túmọ̀ sí gan ní kíkún. ẹ ṣe ṣe rí àrùn lásà fífà tí à ń sọ yìí ó dàbẹ̀ ni pé ó ti gbòde kan tẹ́lẹ̀ rí ó tún wá ṣẹ̀ tó ń gbòde kan yìí nípa àwọn ìdọ̀tí àbí àìní ìmọ́tótó kí la tiẹ̀ ń pè ní àrùn lásà fífà yìí àrùn lásà fífà yìí jẹ́ a máa ń pè ní hemorrhagic illness or fever ṣe rí hemorrhagic eh, fever yìí òun là ń pè ní Lassa virus ló máa ń lead sí Lassa virus ṣe Lassa virus very very chronic ó máa ó wà chronic gan ṣe rí hemorrhagic illness yìí eh, tó bá ti pọ̀ lára ó jẹ́ nǹkan tó máa ń ṣe ọṣẹ́ nínú ẹ̀jẹ̀ ara wa eléyìí ní kọ̀kọ́ ṣe chronic eh, hemorrhagic illness yìí adìtẹ̀tẹ̀ ní ọdún 1969 ládìtẹ̀tẹ̀ wà ní orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ni ṣe endemic ni endemic yóò ṣẹlẹ̀ ní bẹ̀ẹ̀nẹ̀ nǹkan tó bẹ́ sílẹ̀ tó bẹ́ sílẹ̀ lóde ó kọ́kọ́ bẹ́ sílẹ̀ ní ìlú tá à ń pè ní bẹ̀ẹ̀nẹ̀ ìyẹn number one ó bẹ́ sílẹ̀ ní ìlú e, Sierra Leone ó bẹ́ sílẹ̀ náà ní ìlú e, nàìjíríà wa náà níbí náà pẹ̀lú ó tún bẹ́lẹ́ sílẹ̀ ní ìlú Liberia ẹ̀rí àwọn ìlú tá à ń pè ní Áfíríkà. torí gbogbo àwọn yẹn wọ́n fẹ́ wà níbi apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ bẹ́ẹ̀ni mà pàápàá jùlọ ní gbogbo ilẹ̀ Áfíríkà ṣe rí àìsàn yìí tó bá ti bẹ́ skẹ́ báyìí ó ti bẹ́ sí ayé èèyàn ó máa ń ẹ̀jẹ̀ ló máa kọ́kọ́ lọ dojúkọ tó bá dẹ̀ ti wọnú ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ tó bá ti wọnú ẹ̀jẹ̀ tí ò bá lámójútó ó lè fà á kéèyàn máa bìgàn ọ̀rọ̀gàn ó lè fà á kéèyàn máa gbóná òdì àìsàn yìí jẹ́ àìsàn tó jẹ́ pé nínú ẹ̀jẹ̀ ló ti ń jabu. ẹ ṣe mà ó lè fa kéèyàn máa bì gọ̀rọ̀gọ̀ kéèyàn máa gbóná òdì yàtọ̀ sí pé èèyàn ń bì gọ̀rọ̀gọ̀ èèyàn ń gbóná òdì kí ni àwọn àmì tó jẹ́ gbòógì tó ṣeé ṣe kí èèyàn máa rí tó fi máa mọ̀ pé ó dàbí pé ibà ó ti wọlé. ṣe rí àwọn àmì téèyàn máa ń rí pọ̀ o nígbà míì ó máa ń wà bẹ́ẹ̀rì pé ó yàtọ̀ síra wọn ẹlòmíì ó lè jẹ iṣẹ́ mọ̀ immunity tá à ń wò yìí bẹ́ẹ̀ ṣe rémi yìí sìn tí mi ò gbàdúrà kí àìsàn liver àìlásà fever kó kọlù mí torí pé mi ìgbà ká àyíká mi kó ṣe kíni kó dọ̀tí kó dọ̀tí ẹlòmíì àyíká ẹ̀ dọ̀tí ṣùgbọ́n immunity ẹ̀ stand kò ní mọ̀ pé nǹkan yẹn ṣe òun ikọ́ fẹ́rẹ́fẹ́ á wọlé kò ní mọ̀ pé òun ti jẹ oúnjẹ tí lásà fever tó tó tó ti eh, eku ó ti jọ oúnjẹ tí eku ti ṣẹ̀yọ́ tàbí tó ti ṣe gbọ̀nsẹ̀ sí. ẹ̀rí eku lassa fever yìí tá à ń sọ yìí téèyàn kó tó lè kó láláì jẹ́ pé eku tí à ń pè ní mọ̀tìmámẹ́t eh, eh, rat yìí tó bá jẹ́ pé ó tọ̀ sínú ẹ̀ àbí ó ṣẹ̀yọ́ sí tó bá ti irú gàrí wa ń sìn téèyàn bá kó àwọn àmì tó bá jẹ́ ẹ mọ̀ pé gàrí yẹn kì í ṣe pé ẹlòmíì kò fi tẹ̀bà ó mú dàrẹ́ẹ̀tì ni ó lọ mú tó bá mú lẹ́ẹ̀kan náà inú lè dédé máa rán kó máa yàgbẹ́ tí ò yẹ kó kó máa gbọ̀nsẹ̀ tí ò yẹ kó ṣe ẹlòmíì ó dẹ̀ lè jẹ́ pé ikọ́ ni adédé máa wúkọ́ lódìlódì ẹlòmíì ama chest ama ro ama. Ah. ìyẹn pé àyà máa dùn yàn. àyà máa dùn yàn gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn ó lè máa ṣẹlẹ̀ síyàn ṣùgbọ́n èyí tó pọ̀ jù náà ni pé òtútù ó lè bẹ́sikẹ́ síyàn lára jù. ẹ mo gbọ́ pé wọ́n sọ pé tí ibà lásà yìí tó bá kọlù yàn ẹ̀jẹ̀ bó máa ń ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ọ̀nà wo ló ń gbà ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ nínú àgọ́ ara bó bá ti kọlu èèyàn. ẹjọ ṣẹrí ṣẹrí àìsàn lassa fífa yìí ká hmm. ní ajẹ́ bíi hundred èèyàn twenty ló kó ṣe ń gbọ́ mi ṣẹrí eku gan-an tí à ń pè ní lassa fífa yìí tán bá kó àwọn gan wọn sick ṣùgbọ́n eighty percent èèyàn tó bá kó àwọn àrùn wíníwíníwíní ló máa máa rí within six to twenty one days ni ṣe láàrin six to twenty one days yẹn tí èèyàn bá ti kó tí ò bá ní àbójútó àbí ìtọ́jú tó péye. tí ìmúnitì ara ẹ̀ náà ò dé stand. tí ò dé dúró gírígírí ó ṣeé ṣe irú ẹni bẹ́ẹ̀ kí kó máa yàgbẹ́ ẹ̀jẹ̀ kó tiẹ̀ máa bì ẹ̀jẹ̀ àbí nígbà tó jẹ́ pé ó ti wọnú ara ó ń wò wípé ẹlòmíì ṣe mọ̀ pé tí nǹkan ìpá ń á ní ah, ẹ lè wà constipated kó má lọ toilet kó má lọ. ìyẹn pé kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe. bẹ́ẹ̀ ni kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe àwọn àmàníkọ́lọ́ bá máa ra emsosalt bó bá máa emsosalt ó lè bọ́ sódì kó máa bí ẹ̀jẹ̀ torí àìsàn yẹn tá à ń pè ní virus yẹn ó lè ti jẹ àwọn ìfun ẹ̀ kó jẹ́ pé bíbì àbí kí ó máa yàgbẹ́ ẹ̀jẹ̀ àbí kí ẹlòmíì àti ẹ̀ máa ń dìtẹ́sì pẹ́lòmíì tó ti wọ̀ lára tó jẹ́ pé after twenty one days tí ò lọ fún ìtọ́jú tó péye tí ò tún lọ fún àyẹ̀wò ó ṣeé ṣe kírú ẹni bẹ́ẹ̀ kí oríṣiríṣi nǹkan